don't don't waste your time àwọn economics wọ́n ní kí ló ń wájú wọ́n ló ń mọ́ àwọn economics wọ́n ló wọ̀ wọ́n wọ́n ní kí ló ń wájú wọ́n lè yàn wọ́n àwọn economics wọ́n lè yàn wọ́n wọ́n ní bá wọ́n ní àsìkò àwùjọ dáadé ìlàyàwó àsìkò tó bá ti bá wọ́n yàn lọ́wọ́ kò tẹ́ wọ́n much more than that inú mi dùn sí ọkọ inú mi ti dùn sí ọ ni pé o ò sí pé tí constitution nuisance ṣàyẹ tó pẹ́ ní ọkùnrin bábá rẹ̀ lásìkò yìí láti gbéyàwó wà láyé rẹ̀ ní kankan lèmi fi máa sọ fún àwọn ẹlẹ́yìn. Ọkọ̀ tó kristiani kò sí bẹ́ẹ̀ kò sínú bíbélì àmẹ́tẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá wa jọ̀ àwọn bàbá àtẹ̀tẹ̀ mẹ́líàwó pọ̀ ṣùgbọ́n wá máa gbọ́ máa gbọ́ yìí dáadáa mo bọ́ dúpẹ́ lọ́nà náà wípé o ṣe tẹ́ láti ṣègbéyàwó sórí jíjẹ́ ìgbéyàwó sọ́rẹ́ tó dúró tí ọ̀hún ni wọ́n ń pè ní aláwòkù tí èsè ti wèrè. Báníkù aláwòkù tí èsè ti wèrè. ìtẹ̀lọ́rùn iná ọ̀pá tó fi jẹ́ pé bá ṣe tó bá kú díẹ̀ káàkiri mẹ́fì sẹ́yìn kọ́ lọ́ba ní hypertension ìdí ìlú ọmọ ẹgbẹ́ sí so orí báwọn obìnrin ṣe máa ṣe wọn máa di ọmọ ní o wọn máa padà lọ sọ̀rọ̀ wọn lẹ́yìn pé àdá ṣùgbọ́n tó tún ọmọ wọn ṣe bí i pé àdá so ti ṣe wọ́n wọ́n máa ṣe mítìn ní wọn gbà máa fi ẹnu ìsìlámù ní ẹgbẹ́ ní wọ́n ní kọ́ máa gbé oúnjẹ nù gbà máa fi ara aṣọ ní ìsìlámù wọ́n ní kọ́ máa gbé gbà máa fi pamọ́ àwọn méjì kájí púpọ̀ ọlọ́wọ́ ṣe rọrùn fún ọ. ayé máa gbọ́rùn ayé máa gbọ́rùn kí ní ẹni kábẹ́sì o. amẹ́nà. ọlọ́run ní sọ́lá ẹ̀jẹ̀ ọ̀nà rẹ̀. àmín. ọ̀rọ̀ ti lẹ́nu. ìyàwó ọkọ lọ fẹ́ yìí ọ̀sẹ̀sẹ̀ wa lọ ní ẹ̀kọ́ báyìí. bọ́ ọ bá ti lè wọ́n wò pé ilé ńlá ló ti jáde gbogbo obìnrin tó bá jáde àìmọye ìyàwó níṣẹ́ àwọn èèyàn fẹ́ pamọ́ pé ní ìní lọ́dọ̀ rẹ lábẹ́ ọ̀sẹ́ nìkan ní ìlọ lọ́dọ̀ rẹ báwo kì í ṣe ṣe làwọn aláyé lòdì wò ìsìláàmù sì bá wọn rẹ kúlẹ̀ tiẹ̀ wọ́n làwọn ọ̀fẹ́ wọ́n làwọn fẹ́ sinmi náà yes ẹ̀wọ̀n mi sinmi náà tètè bá ayé dé so ọlọ́run wọ́n bọ̀ ọ̀sẹ̀ lọ́ọ̀ bàdá o tí bàbá bá lòun fi ṣeré wò torí pé jọba sọtọrọ tí wọn máa ń lòdì lára yín kò sí ti ń sọ wípé ọkọ àti ìyàwó ní kọ́ra ìtì onílá mi o kódà nínú bíbẹ ìyá abrahamu ṣé ìyàwó rẹ olúwa mi nígbè o my lord. so ọgbọ́n mi yé báwo ọlọ́wọ́ fàlùbáríkà sí lè ṣe ayé ẹ̀ méjèèjì. mọ́tà ká sì lọ lọlé bàbá wọ̀ ké bọ́là mi ẹ má bàbá yìí dọ́tọ̀ Abdulgani ẹ má bàbá yìí mo láti táìtì rẹ púpọ̀ bọ́sì sọ ọtí máa bí ẹ̀sẹ̀ máa sọ èyí á máa ṣiṣẹ́ fún mi dọ́tọ̀ Abdulgani Muhammadu Maji ó táìtì lánàá afẹ́sọ̀ yìí ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ sí bàbá wọ̀ ké tí ò ní àwàdà kankan ní fifty thousand naira ló pè bí ìlú wọn ti kẹ́ ẹ̀kọ́ lé lọ wọn ti kẹ́ ẹ̀kọ́ lé mọ́mí aṣojú ìfáná lọ. ó ó yọ ọ́ yá máa wù.